الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف رسل الله سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه وتقربوا إليه في هذا الشهر العظيم فإن في هذا الشهر الصيام والقيام والصدقات لأن هذا الشهر شهر حافل برحمات الله حافل بكفران الله حافل باستجابة الدعاء ولا أعمال فيه مضاعفة ونسأل الله تعالى أن يرزقنا العمل الصالح في هذا الشهر العظيم ويجعلنا من عتقاء شهر رمضان أدوك فهم ọlọ́run ọba wa ọlọ́run ọba ببوايي tí ń ẹnìkan bá lóun tọ́jú ẹnìkan ọlọ́run ọba ló lóun sábàbí ẹni tí ń tọ́jú wa gangan lọ́lọ́ ọba yìí adúpẹ́ fún lórí gbogbo àwọn orí rẹ̀ èyí tá a rí àtẹ̀yí tá a rí èyí tá a mọ̀ àtẹ̀yí tá a mọ̀ èyí tó pamọ́ àtẹ̀yí tó hàn gbogbo ọ̀nà orí wa adúpẹ́ rẹ̀ ọba wa ìkẹ́ ọlọ́run Muhammad ẹni tó lórí jùlọ nínú gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run àánú ọlọ́run kó bá wọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ a ń jẹ́rìí pé kò sí ọlọ́run ọba tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ìgbàgbọ́ tiwa òun náà ni lá ilaha illallah wa ọba tó dá wa náà lọ́ba tí yó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa ó ni ọba tá a sìn tá a bẹ̀ tá a pè tá a máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tá a máa rí torí lọ́dọ̀ rẹ̀ ọba yìí lọ́ba tí ń pààyàn ọba yìí tí máa ń fún yàn ní ọba yìí ga rẹ̀ yàn sílẹ̀ ọba yìí tá a máa ń sáàtọ̀ eléyìí ni wọ́n ń pè ní ilaha èyàn kan kó fi kan lẹ̀ èyàn gbogbo ẹ̀ papọ̀ ọba aláàtọ̀ dáwọn ọba tí ò ń sìn náà lọ́ba tí o gbọ́dọ̀ fi ṣagbára láti fi yanjú ìṣòro ayé rẹ Allah onìkan náà ló wà nídìí kásìn onìkan náà ló wà nídìí kápẹ́ tàbá ní challenges nínú àwọn ayé wa ẹni bá da méjèèjì papọ̀ lọ́dọ̀ ọlọ́run báyìí òun ni wọ́n pè ní al-muslim mùsùlùmí òdodo torí gbogbo nǹkan táwọn wa pátá kò sí lọ́wọ́ ẹnìkan kan àfi lọ́wọ́ ọlọ́run ọba yìí náà lọ́ba tó dá wa gbogbo lílọ bíbọ̀ wa pẹ̀lú ìdarí rẹ̀ ni táwọn tó jáde láyé náà ọba yìí náà ni ó tún sọ pé ti yá àwọn tó wá jáde tán wọ́n tó wá kí wá sínú sàárè ọwọ́ ọlọ́run ọba yìí látún bọ́ sí tọ́mọ́ tó wá gbé wa dìde níjọ́ alkiyama a ní wá bùkátà sọ́dọ̀ ẹnì kankan ní gbogbo tọ́lọ́run dá àfi ká máa wá bùkátà sọ́dọ̀ ọlọ́ ọba náà ọlọ́mọ́sàjì ó tó fún ọ láyé ń bí ọlọ́mọ́sàjì ó tó fún ọ níjọ́ ọba yìí la sharika la kò ní orogún òjíṣẹ́ Allah Muhammad sallallahu alayhi wa sallam à ń jẹ́rìí pé òjíṣẹ́ ọlọ́run lásán ni lẹ́yìn náà ẹrú ọlọ́run ọba lásán ni kò lè ṣe ntọ́lọ́run máa ń ṣe kìí sì sọ ọlọ́run ọba kò lè bí àbùkátà wa a gbọ́dọ̀ pé a gbọ́dọ̀ bẹ́ a gbọ́dọ̀ wàhálà lọ́wọ́ kankan lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam bí ìbá jẹ́ pé ibi ànábì ń fà wá lọ òun náà lọ́dọ̀ ọlọ́run ọba Allah ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹ̀yọ́ mayami èyí tá a fi bá ní sọ̀rọ̀ òun náà ni fọ́dúlù taftir sọ ìmíìn fi ṣáàrù Ramadan ọlá tó wà fún ká máa ṣe aláwẹ̀ lẹ́nu nínú oṣù táwà yìí ṣe rí Ramadan oṣù kan ni tí ọlọ́wọ́n bá Allah tó fi ṣàánú wa ó fi ṣàánú àwa tá ní kálíbà lo opportunity oṣù yẹ láti náwó léyìí tó jẹ́ pé a lè dé bá ọlọ́run tí ò sínú oṣù tá a tún lè náró owó náà mọ́ tá a lè gbáró ládàá yẹn lẹ́yìn ìgbà tí Ramadan bá ti lọ oṣù yìí oṣù àánú ni fáwọn tá a ní kárọ́jú láti ná láti sàánú oṣù tọ́lọ̀ máa ń sàánú ni ẹni bá sì sàánú nínú Ramadan ọlọ́run wọn sàánú ẹ̀ bí àánú tọ́ bá ṣe nínú Ramadan bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni àánú ọlọ́run bá ṣe pọ̀ lérí rẹ̀ náà sí nínú oṣù téyẹ̀ sáhun inu oṣù Ramadan yìí ọlọ́run bá olowo fún olówó ní opportunity ẹni tó ní ọlá ẹni tó ní oúnjẹ ẹni tó ní arísìkí lọ́wọ́ kó lo opportunity inú Ramadan yẹ kọ́lọ́run bá fi gbé ga kọ́lọ́run bá fi sàánú ẹ̀ kọ́lọ́run fi ká àwọn wàhálà ayé kúrò nínú ayé ẹ̀ látara sàárà ṣiṣẹ́ ṣáàrù rahma lè fukara bẹ́ẹ̀ náà ní jẹ́ oṣù káwa tí a níyìí pé káwa náà kálíbà nífọ̀kàbalẹ̀ kálíbà jẹ́jẹ́ rọrùn kálíbà mọ́mọ́ rọrùn ọlọ́run bá Allah ọwọ́ fi àánú tiwa náà oyè ó fi sí ẹ̀mí àwọn tí wọ́n ní ká máa fún wa ọlọ́run fẹ́ kẹ́nìkan kan máa dààmú nínú Ramadan torí ilẹ̀ anna Ramadan ṣáàrù lè ìbáàdà oṣù ìbáàdà ni ìbáàdà sì ní tí èèyàn bá ti jẹun kánú kò yé rọrùn fún yàn láti ṣèbáàdà ẹni tí ó ṣèbáàdà yóò kọ́kọ́ jẹun náà torí pé oúnjẹ ní máa ń gbé ara dúró bẹ́ẹ̀ bá jẹun kò lè rúkú bẹ́ẹ̀ bá jẹun kò lè fẹ́rí kalẹ̀ tẹ́yìn bá jẹun kan kò lè dúró tẹ́bi bá pààyàn dáadáa bẹ́ẹ̀ bá dúró yóò tún ṣubú padà nígbà tá a mọ̀ pé bí ọ̀bá sí àlàáfíà ara ìbáàdà ò lè rọrùn a jẹ́ pé jíjẹun dandan ni nítorí pé ìbáàdà náà dandan ni nítorí wàá jẹ́ kí ìbáàdà rọrùn òun náà ní ká máa jẹjẹ rọrùn ká máa mọ́mú rọrùn lásìkò táwa ń lò lọ́wọ́ yìí léyìí tá ní tanra wa iṣẹ́ ń bẹ́ lù iṣẹ́ ò dàbí tẹ́lẹ̀ mọ́ iṣẹ́ ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń sọ́fà wọ́n ń dààmú ẹlòmíì ọjẹ́ sínú kò ní máa tó fi jẹ sàárì ṣe nínú ìta na ẹ̀jẹ̀ àbù fáwọn tí ọba ní níta fẹ́ bá ní sọ ní jimale nínú kálù opportunity yìí ká gbé oúnjẹ jáde àwa láàrin méjì àìṣe tálíkà àìṣe lówó ọlọ́wọ́n bá ń àwa náà ẹni wọn bá tá a naira wọ́n naira mẹ́ẹ̀ ẹni tó ní ten thousand kọ́rọ́jú kọ́ náà aláwọ̀ sì máa ń dá fẹ́ fi ṣe sódì tó fẹ́ ṣe yẹn kò sẹ́ni tí ó mú ọ ṣe ọlọ́ọ̀ni ọ̀bọ̀ ṣe ṣáàrù Ramadan ṣáàrù sọ̀dàkà nínú Ramadan tá a wọ̀ yìí oṣù tẹ́yìn máa ń ṣe sàárà ni òjìlélá Muhammad sallallahu alayhi wa sallam ọgbẹ́ wa ló ń gbẹ ipe ká máa ṣe sàárà nínú Ramadan nítorí pé sàárà nínú Ramadan ó yàtọ̀ sí sàárà oṣù lásán ibadallah ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba wa ọlọ́run ọba Allah ọlọ́wọ́n bá ń ròyìn àwọn ẹni rí nínú alukoran èyí ò sí níbi ẹni rí àfikọ́jẹ́ pé ó ní nǹkan kan tí ń ṣe síwájú ọlọ́run kọ́lọ́run tó fi sáàrin àwọn ẹni rí ọlọ́run sáà tèmi àti yín náà síbẹ̀ ọlọ́run bá ní wọ́n yóò tẹ ìmọ̀ náà tọ́ àmà a'udhu billahi minash náà tọ́ àmà ọlọ́run bá wọ́n máa fún àwọn èèyàn

ọlọ́wọ́n bá ní eléyìí àwọn ẹni rẹ ni wọ́n máa rí ṣe kọ́lá mọ́sáfà wà náà sínú wa ọlọ́wọ́n bá ní innama nut'imukum liwajhi llah àwọn tá a wí yìí tí wọ́n bá ti wá fẹ́ fún yàn lóúnjẹ wọ́n wàá fún oníkọ̀rọ̀ wọn ò ní jáṣe rẹ̀ ó kó tó di pé wọ́n bò ó wọ́n wọ́n wá ṣe nítorí ọlọ́run la nuridu minkum jaza'an wala shukura wọ́n sì máa sọ fáwọn tí wọ́n fún lóúnjẹ ipe bóyá ń gbọ́ tí èmi náà bá ní sọ̀rọ̀ kẹ́ ẹ lè ràn mí lọ́wọ́ nkọ́ o níwájú ìlà nítorí tàlá ni o èyí retí táǹkì ń jọ́ kejì o ẹ má ń kí mi o ẹ ń pè mí o mo ṣe é fọlọ́wọ́ bá ní àlá àti mo ti ṣe fún ó ti rí mi ó sì ti kọ́lẹ̀ fún mi. inna na min rabbina yawman abusan qamtarira níta ń bẹ̀rù ọlọ́run ní tí wọ́n máa sọ nìyẹn ìpè níta ń bẹ̀rù òun náà ni wàhálà ọjọ́ àlùkìyàmà ọjọ́ tí yóò le tí ó kúburú musu fáwọn èèyàn fawaqahumullahu sharra dhalikal yawm ọlọ́wọ́n bá nítorí tí wọ́n fà wọ́n yẹn ló ń jẹ yìí a wàá gbé aburú ọjọ́ àlìkìyàmà tó fẹ́ ṣe wọ́n yẹn á kó fún wọn walaqahum nadratan wa surura a wàá rí wọn níjọ́ àlìkìyàmà lẹ́ni tí wọ́n máa rẹ́rìn tí wọ́n máa dùn pé mo dúpẹ́ mo dúpẹ́ àlìjáná wọn ni kí kábù ẹ̀wà kárọ́jú sẹ̀mó kárọ́jú ẹ̀wà ráìsì sẹ̀mó kábù ẹni tí ò rí jẹ ọ̀tàn gbogbo wàhálà tá ń ṣe ilé ayé ṣébí kí ni owó lè dùn jọ ni wọ́n wá ní tọ́ba ń kírun o ṣe wọ́n dìde lóru tó ń ṣe dùá nínú àwọn nǹkan tó fi kún iṣẹ́ ìbáadà rẹ̀ tọ́lọ́ àwọn fi dùn ọ́ níjọ́ òun náà ni kò dùn àwọn aláìní kò dùn nínú nígbà tó wà ayé gbogbo àti bí ipa wa bá ṣe bá láti gbìyànjú láti ṣe ètò àmú tọ́ àp ìmọ̀ sànú àwọn èèyàn pẹ̀lú ìmọ̀ fún wọn lóúnjẹ òdìsánlá muhammad sallallahu alayhi wa sallam anábìnrin ẹ̀yìn ibùdó rahman ẹ máa sin ọlọ́run ọba ọba àjọ kí ayé bí ṣe ń kẹ́ ẹni tí ń sìn ní ń kẹ́ sáwọn èèyàn tẹ́lẹ̀ kúlù ní jánà tàbí sálàm ẹ wà ní pẹ̀lú rọrùn. àjẹpẹ́ oúnjẹ lè ájílẹ̀ tọ́ àm yudkhilu Allahu abdahu fil janna nítorí oúnjẹ nítorí àpò ẹ̀rẹ́sì kan nítorí àpò ẹ̀wà kan nítorí ike òróró kan ọlọ́wọ́ bó sì sọ ọ́dọ́ balẹ̀ janna ibadallah ẹ̀rí ẹ̀sìn wọ́n tà ń ṣe ẹ má jẹ́ àkà sí pé káwá ti ṣe tìláwà Quran ó ti tán ọ̀pọ̀ àwọn àbúlé ní ẹlòmíràn rò pé tó ń bá ti ka Quran Ramadan ó ti tán ẹlòmíràn rò pé ẹ̀ ń mú yẹn ìgbé tó ń bá ti ṣe tìláwà Quran ó ti tán òun náà dá o ara ṣe olóore ni àmọ́ yóò dá fún ọkọ lọ́pọ̀tínítì inú Ramadan kò fi fáwọn èèyàn ló ń jẹ anabi ní afudal sadakati afudal sadakati sadakati fi Ramadan anabi ní sahara èyí tó dáa jù òun náà ní sahara tó yẹ bá ṣe nínú Ramadan afaw abdullahi ibn abbas ó ní kára rasulullah sallallahu alayhi wa sallam ó ní àwùjọ sallam muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ ròyìn rẹ̀ fún yín ajú kára ajú wadan nas òun ló fi yàwọ́ jù nínú gbogbo àwọn sahaba kò sí sàhábà tó láwọ́tọ̀ nàbì kò sí mùsùlùmí ámbèlè tàṣí kèfèrí tọ́wọ́ aláwọ́tọ̀ ànábì nígbà ayé rẹ̀ wọ́n là nàbì lọ láwọ́ jù wàkánà ajẹ́wọ́dà máa yẹ̀kúnnù fi ramadan tọ́bọ̀ wá dínú ramadan Oye ọwọ́ ànábì àtúmọ̀ là ànábì àtúmọ̀ tọrẹ dìgbà tí ramadan ò tí ì dé lọ wọ́n ni wàkánà karamuhu yẹ́dìkọlù albuyuta karnihil mursala wọ́n ni bí atẹ́gùn àgàn bí ṣe máa ń yá wọnú ilé tó jẹ́ pé bí ọba gbẹ lẹ̀kùn wọlé yọ gbójú wíńdò wọlé àwọn atẹ́kùn tí máa ń yá wọlé yẹn bí sì ń yá wọlé tó wọ́n ní ọrẹ ànábì nínú Ramadan ẹgbà ẹfun ẹfun ẹfun wọn ẹbùn fún wọn ó ju bí ṣe máa ń yá bí atẹ́kùn ṣe máa ń yá wọlé ọrẹ ànábì máa ń yá wọlé jù bẹ́ẹ̀ lọ àwọn sàábà ni wọ́n ròyìn ànábì sallallahu alaihi wasallam lọ́sàn-án kálukú ni à ah, ànábì ti gbé wá fún mi lọ́wọ́ òṣèlú nìkan tẹ́ délé nínú àwọn tálíkà opó àti gbogbo àwọn tí ò ní tí wọ́n ó lọ lè fíṣítì ara wọn tí wọ́n ò ní sọ fúnra wọn pé ah ànábì ti fi ránṣẹ́ sí wọn náà ah ó ti débi náà sallallahu alayhi wa sallam tá a bá jẹ́ alùsùnà ara tá a fi jẹ́ alùsùnà òun náà ni ká máa tẹ̀lé ìṣesí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì wájú oyé wáyé pé oúnjẹ tá a bá fún yàn nínú ramadan oúnjẹ náà gbé o ànábì ni máa ń fa tọrọ sọ yìí máa anábì ní gbogbo ẹni tó bá ṣe aláwẹ̀ lẹ́nu káánà lahu mithlu ajrihi ghayra annahu la yanqusu min ajri sa'imi shay' ọ̀dà gẹ́gẹ́ bí ipe òun náà tún gba àwẹ̀ dọ́bù ni ẹni tó bá aláwẹ̀ lẹ́nu ẹni tó fún ní oúnjẹ tó fi sínú dèdè ládá tí ó gbà anábì ní wọ́n kọ́ sínú fáìlì rẹ̀ yóò wá ẹgbẹ́gbà tó gbàwẹ̀ méjì tó fún yàn lóúnjẹ yóò dá ẹgbẹ́gbà tó gbàwẹ̀ mọ́kànlá tọ́ba fún yàn ọgọ́rùn-ún lóúnjẹ yóò dà ẹgbẹ́ gbàtọ́ gbàwé wá ó wà níta anábì sọ nìyẹn anábì ládàá ẹni tó sì jẹun ẹni tó sinu lọ́dọ̀ rẹ àbẹ́ni tó fún sinu ládàá tiẹ̀ náà ní dúkú o kéde kó fẹ́ gbà nú àwẹ̀ rẹ̀ ládàá tiẹ̀ náà yóò pé pérépéré ọlọ́run ọba tó gbé ìwọ̀ga lóní fún ọlọ́run ọba aláà tó sòun bó wá gbà lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin méjèèjì ní lọ́dọ̀ wa ìbádàlá ẹ̀yà orísun ọlọ́run ọba wá rí báyìí láwọn ẹ kàn rí àwọn olówó kan tí wọ́n kàn lọ fi wọ́n lọ sí bíi Mr Biggs táwọn máa ń tẹ́lẹ̀ pé àwọn kọ̀ọ̀kan ní máa wọ̀ bẹ́ẹ̀ mí o wọ́n sì lọ bẹ̀ wọ́n fọ́n chẹ́ẹ̀kì wípé ẹ máa gbé tírélà jáde níbí láago mẹ́fà àbọ̀ ọ̀rọ̀lẹ́ ẹ máa wọ́n lọ lè já kalẹ̀ láwọn mọ́ṣáláṣí ẹ̀yọ́ màyá mi àlìjánná táwa fẹ́ wọ̀ làwọn náà fẹ́ wọ̀ ẹlòmíín bẹ tó lówó dáwọn dáwọ́ yìí lọ́nà àwọn èèyàn wa àmọ́ ẹ̀mí lè a nígbàgbọ́ yóò tán yóò tán ní kìí tán máa nákọ́sà máa lómi sọ́dọ̀kà òfin riwaya máa nákọ́sà sọ́dọ̀kù tó mi máàl anábì ní owó tẹbá mú tẹbá ná owó yóò dínkù o anábì lọ́pọ̀ sí ni o bẹ́ẹ̀ bá ti ná ó sì tún pọ̀ sí ni kéde kó dínkù wọ́n máa rí debit aláàtí pé mo ti yọ hundred thousand ah owó mi ti dínkù lọ́dọ̀ ọlọ́run ọba ni o. òdísọ́lá muhammad sallallahu alayhi wa sallam anábì ti sọ léyìn fún wa ó sì ti dá wa lójú ẹni bá sì ń ṣe é tó nígbàgbọ́ yóò sì bà bẹ́ẹ̀ ẹnìkan òní máa bà ọ̀yìn láṣìírí kọ́lọ́hún tó àṣírí ẹ̀ ọlọ́run ti parí ayé bẹ́ẹ̀ ọlọ́run bá ti ó ní hal jazaa'ul ihsan illa al ihsan ọlọ́run bá ní dáadáa ẹ̀san dáadáa náà ni bẹ́ẹ̀ yẹn bá ti ń bọ́sọ síyàn lọ́rùn òun náà kò ní rìn òhò téèyàn bá ti numu lójú yàn eh, ọlọ́run bá ó rìdíṣu ẹkún fún yàn ẹkùn pé tòyìn lè má da ẹrú mi wò nìkan ní ó kù àmọ́ ọlọ́run ó dìde ṣe fún un gbogbo ẹni bá ti fún yàn lóúnjẹ ebi òní pa gbogbo ẹni bá ti ń bòyàn láṣìírí àṣírí òní tù gbogbo ẹni bá ti fún yàn lómi òǹgbẹ òní gbẹ ọlọ́run ti parí ẹ̀mọ́ ayé la kọ́lá ìbáàjẹ́ wàlẹ́ òkánà káfìrà ìbáàjẹ́ kẹfìrí lọ sànú tọ́ba sànú káfìrí ẹni tí òkèrè tí ọgbà rẹ̀ tó fún lóúnjẹ ọlọ́run bó sì ọlọ́run bó sì yóò sì sàlékún àánú rẹ̀ fún ọ. ebi ẹnìkan ní lọ aṣáwó kan ní lọ lórí ajá tó fẹ́ mú mi ajá ajá òkèrè ajá ọgbà wẹ̀ ọlọ́run dá ajá ni asọ́wòyọ ọwọ́ wọnú kànga ó ṣe wàá bomi fún ajá yìí wọ́n ní bàtà rẹ̀ òun ló fi bomi náà ọwọ́ gbé sẹ́nu ajá nígbà orí ajá ti ń na wọ́n sínú kànga ajá wa mọ̀mí ó yó tán ọlọ́run ọba ní màláríkà ṣẹlẹ̀ arábìnrin yẹn ni tí ń ṣe é bọ̀ tipẹ́ iná rẹ̀ sì ti ọlọ́run ọba látara tó ṣe yìí fún ọ̀kan nínú àwọn ẹ̀dá mi ó sì wá fún olómi mu nígbà tó mo ti foríjì o gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mo ti foríjì tọ́wádé pé torí gùfúránù rọ̀bìnà tọ́wádé pé torí àforíjì làbáṣẹ́ fún ìyàlójẹ́ Ramadan ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ara wo lamọ̀ tẹ́lómi ti dá láti oṣù mọ́kànlá àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tọ́ọ̀mà àtẹ̀yí tó ṣẹ̀ tọ́ọ̀mà pọ̀ ṣẹ̀ látara bẹ́ẹ̀ àwọn Ramadan ọ̀kan ní àwọn sàlàfù la an adúwà عشرة من أصحابي فأطعمهم طعاما يشتهونه أحب إلي من أن أعتق عشرة ولد إسماعيل ó ní òun bóun ṣe wà yìí nínú Ramadan kó èèyàn mẹ́wàá jọ kó wọn fún ọ lóúnjẹ kan fi sínú àwọn tẹ́bi ti ń pa ní àtàárọ̀ ó ní wọ́n tẹ̀ wọn lọ́rùn ju kó ó fún lóúnjẹ tí ń gbà yẹ tí ò rí jẹ ṣé ò ní jẹun ṣé ni ìbáàdà tá a sì ń ṣe ìjàmá adébùkátà ṣe ramadan bẹ́ẹ̀ bá jẹ́ sáré bẹ́ẹ̀ ká sínú ọlọ́run nípa ìyá abudu rọ́bà hadal bayt ọlọ́run bá ní gbogbo ẹ̀yin ará maka ẹ máa ń sin Allah tó ní kaaba o ẹ̀rí ó ní ẹ máa ń sin Allah tó ní kaaba o alladhi at'amahum min ju' ọba yìí ti mú ebi kú òfun yìí o nítorí bẹ́ẹ̀ fal ya'budu rabb hadha al-bayt kò sí nítorí bí ọlọ́wọ́ láti máa sin ọlọ́run ọba mọ́ o ẹ máa sin ọlọ́run torí pé ó ti mú ebi kò fún yín wà á mọ́nà àwọn mẹ́kọ̀ ó sì fi yín lọ́kàn balẹ̀ security wà oúnjẹ wà fún yín kí ló wá kùtà ẹ̀ka ìmọ̀ sẹ́yìn fàlẹ̀ abudu rọ́bà hadal bayt ọba tó nílé yìí ló kùtà ìmọ̀ wá sìn a jẹ́ pé ebi àti àìnífọ̀kànbalẹ̀ yín máa ń dìyàn lọ́wọ́ àti sìn ọlọ́ kí ló wá dé tó wà wọ́n ọmọ ìyá rẹ ọláwọn ní nǹkan lé ẹ̀yin sì ń jẹ ẹ̀ ń sọ ẹ̀ ń ṣe ẹ̀ ń dín ẹ̀ ń bọ̀ ẹ̀ ń tọ́jú ẹ̀ tún fúrísì ẹnìkan sì ń bẹ wọ́n gbómi kaná wọn ò rí tí wọ́n dà síbẹ̀ àhádà iman ṣe ni wọ́n pè ní iman lélẹ́yìn àhádà wọ́n islam sílẹ̀ ni wọ́n pè ní islam wàhádà takwọ́lá sílẹ̀ ni wọ́n pè ní bẹ̀rù ọlọ́run alihadi hukun wọ́tún islamiyya sílẹ̀ ilá ń pè ní ìjọba islam àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ abdullahi ọmọ umar radiyallahu anhu nínú àwọn ẹni rẹ̀ àwọn sahaba tọ́lọ wọ́n ní sọ fún wa yí pé láàyè fitiri ilà má àlìyàtà má wọlé masakin wọn ròyìn rẹ wọn ní abdullahi bin umar wọn ní táwọn yóò fi tán kò ní dá sínú àfikọ́lẹ̀ lè kó àwọn ọmọ òrukàn kó pè wọ́n jọ kánjọ sínú àbí bẹ́ẹ̀ sì kọ́ àwọn tálíkà tí wọ́n rí tí wọ́n jẹ kó pè wọ́n kánjọ sínú ipe ń jọkàn abdullahi bin umar wa dá sínú wọn lẹ̀ ní rí jọ́nà táwọn yóò fi tán àfọwọ́ imam ahmed ambali nínú àwọn imam wa sọ́ọ̀lẹ̀ wọ́n ní àwọn tó wọ́n fẹ́ sínú wọ́n gbìyànjú kọjá pé àwọn jọ sínú pẹ̀lú àwọn ẹbí àbí pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọ́n níjọ́ tí wọ́n bá wá rẹ́bí nítòsí tí wọ́n ọ̀rọ̀ rẹ̀ nítòsí wọ́n wá jáde sí ṣúrìtì ọ̀dọ̀ wọn wọ́n wá dúró ní wájú ilé ìsáyì ti fẹ́ tó àsìkò tàláwù ti fẹ́ tó bàbá ti bírèkì àmọ́ oúnjẹ tá a máa ń jẹ pa àgbàrẹ̀ látàárọ̀ bàbá ò ní dájẹ́ àfi kọjá pé wọ́n wọ ẹni tí ń kọjá tí wọ́n wàá pé pé à ń tẹ̀sọ́ ẹ̀yìn ṣubú ọ̀nà ń gbà wẹ̀ olóhùn gbà wẹ̀ ẹ̀yà máa bọ̀ jájẹjẹ ẹ̀yìn tẹ̀ ń bọ̀ ní ẹ̀ máa bọ̀ wá ẹ̀jẹ̀ àjọjẹun ìmáàmù ọ lọ sí wájú súrìtì rẹ̀ yóò máa retí àwọn tẹ́ kọjá kọ́ mọ́ bá dájọ́ òun nítorí pé ọmọ pé kìí ṣe gbogbo èèyàn ní jẹ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa islam wa àti islam dínú mutakamil ẹ̀sìn tó pé ni ẹ̀sìn tó dé pé fi al-ibada al-aqida ìgbàgbọ́ wa ń bẹ̀ wọ́n fi al-ibada ìjọsìn wa ń bẹ̀ ìjọsìn tọ́lá làásìá wọ́n fi hi àkàlàkù tọ́yìbà ìwà tó dá táwọn ọmọlúwàbí tó ní lágbọ́jẹ́ ìyá rẹ ní inú islam lọ́wà ara ẹni káwọn fún yàn lóúnjẹ ọfẹ́ káwọn ròyìn rẹ pé ìyá rẹ ní ọ lọ́dọ̀ ọlọ́run ó fún yàn lóúnjẹ wallahi kò lè rí bẹ́ẹ̀ ọfẹ́ káwọn ròyìn lọ́dọ̀ àwọn èèyàn pé ìyá rẹ ní ọ ọ̀ ń sa àwọn oúnjẹ ni ni pé wọ́n mọ fáwọn yàn lóúnjẹ ẹ̀dí ká lo opportunity Ramadan ta ní ìkàfi sànú anabi ni irhamu man fil ard ẹ máa sànú àwọn tó wà lérí ilẹ̀ yarhamukum man fis sama ọba tí ń bẹ lókè ọba yọ sànú ẹ̀yin náà ṣe ẹ̀dí bẹ́ẹ̀ ṣe ń fún wọn ni ọlọ́run ó sì máa fẹ́ yín náà ọlọ́run ní sọ̀kalẹ̀ látòkè o ipò òun bọ̀ wá fún yín yọ ọ̀rẹ́ ẹni tí ó fún yín bọ́ ọba tí ń sànú àwọn èèyàn ọlọ́run sì máa rá àwọn èèyàn tí wọ́n máa sànú wọn náà abẹ́lẹ́ Allahumma irhamna fi Ramadan ọlọ́mọṣẹ́ sànú wọn nínú oṣù yín irhamul fuqara والمساكين والأرامل والأيتام gbogbo àwọn tí wọ́n ń dààmú nínú àwọn tálíkà nínú àwọn opó nínú àwọn ọmọ òrukàn ọlọ́run mọ́sàbà rọ wọn lójú ọlọ́run mọ́sàbà sínú àánú rẹ̀ fún wọn ẹlòmíín náà ọkọ àtìyàwó wọn kọra wọn lẹ̀ jama wọn ò sì lògbésí ayé ìrọ̀rùn ìgbésí ayé ẹlòmíín fẹ́ àdánwò wà lérí ilẹ̀ o ìlú òṣèrọ́gbọ́ bí wọ́n bá ń jẹ mọ́rùkọ́ lómìnà ń jẹ o sọ ma pé àwọn doctors àwọn ni wọ́n lè ṣàlàyé fún wa pé ìran àwọn àrùn tó wà lérílẹ̀-èdè ní o ẹ̀yẹ yẹn ṣọ́ra o nítorí pé àwọn èèyàn máa wá sọ́dọ̀ wọn àwọn imams àtàwọn alfáà tí wọ́n máa dán ṣe àwọn ni wọ́n lè sọ fún yín pé ìyàn ń bẹ́ lu o torí pé aglakat aglakat agniyahu abwabahum gbogbo àwọn olówó wọn ti tigé tiwọn wọ́n fún ti àti abwabul masjid èyí kò síbi kankan tí èèyàn lè wọ̀ tí ó firi wípé ìṣòro mi ni ẹ̀dẹ́kẹ̀ẹ́ fún mi ní nǹkan báyìí bí ń pa mí tó ju mọ́ṣáláṣí lọ ó fi jẹ́ pé àwọn àyímọ́tìlì mọ́ṣáàjì àwọn intermediary láàrin àwọn tí wọ́n ní àtàwọn tí ò ní ká máa gbà lọ́dọ̀ àwọn tí wọ́n ní ká máa fún àwọn tí wọn ò ní àtàwọn àtàwọn tí wọ́n bá fi ilẹ̀ gbogbo wa náà á jọ wá sóríire àdálù alàlẹ́ xeyìrì kafa ìlì alẹ́bìnrin tó bá tọ́ka àyàn pé ẹ ṣeré tí wọ́n sì ṣeré ẹni tó ṣeré yẹn gbọ́ ládàá dèdè ládàá tá a fún ẹni tó ṣeré yẹn láàfin ẹni tó tọ́ka pé ẹ ṣeré fastaghfirullaha innahu huwal ghafurur rahim alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillahi wa ala alihi wa ashabihi wa man wala ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah ẹ̀yin orísun ọlọ́wọ́n ọba ittaqullaha ta'ala ẹ̀jẹ̀ lọ́lẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba wa akhrijuu min amwalikum ẹja gbìyànjú ká mú owó jáde nínú gbogbo àwa tí ọlọ́run ọba aláàtọ́kẹ́ lọ́kùnrin wa àbí lóbìnrin wa ká má sàún ká wà òyíká wa àwọn tí wọ́n ń dààmú ká ṣàánú wọn ká wo mọ́ṣáláṣí àwọn tájọ ń kírun tí wọ́n ń dààmú ká ṣàánú wọn gbogbo àwọn tí wọ́n ń tọrọ lójú ọ̀nà ẹ̀bùn mi ẹ̀bùn mi ẹja máa bùn wọn nínú oṣù táwa yìí ládàá bẹ́ pọ̀ tí ramadan bá ti tán àwọn gbà ládàá o àmọ́ kò lè tó ládàá ní ramadan wọ̀mí turki tafsir nínú àwọn ọ̀nà táwọn máa ń gbà ṣe ìsinmi fáwọn èèyàn òun náà ní ká ṣe ń jẹ ó ṣe ń jẹ sínú tókèwé ọwọ́ akóránsẹ́ oyè sí mọ́ṣáláṣí ibi kan bá ọha fáwọn tó ní bùkátà sí àbí bẹ́ẹ̀ sì kọ́ fúnra rẹ̀ ó pe àwọn èèyàn wálé àwọn ẹbí ẹ àwọn ọ̀rẹ́ ẹ àwọn níbọ̀ ẹ àwọn tálíkà àdúgbò ẹ dákun ẹ yọjú sí mi lágùn mẹ́fà àbọ̀ mo fẹ́ kẹ́ ẹ ń sínú mo fẹ́ kẹ́ ń sínú ni wọ́n sì máa ń ṣe láwọn ìlú ẹ̀sìn lélẹ́yìí ọlọ́run sì máa ń fẹ́ tóbi bá ń palẹ̀ mọ́mọ́ wò ní ọmọ jẹ́ o àmọ́ bí ayé dẹ́nsì gbogbo àwọn àfáà súnà tó wà nínú sọ ọlọ́run ti tó wọn ọlọ́run ti tó wọn ẹ fúnra rẹ náà ní kọ́ wá ha fúnra rẹ wọn náà mọ àwọn tí wọn ò ní ní àwọn ọ̀rẹ́ rẹ lọ́ọ́ gbé fún wọn amẹni tó gbé fún ọmọ bí tó fẹ́ lọ àbọ̀ ààyè wá fi kọ́lé mọ́mù lọ́rùn tó ẹ̀ dákun kí wọn ò ní pẹ́ fẹ́ni kankan àbí kan fún fẹ́ni tó ní bùkátà tí ó ṣàdúrà fún ọ tálíkà bá ṣàdúrà fún yàn àdúrà rẹ̀ ó gbà ó wọ́n tà nábì bá lọ sójú ogun wọ́n lọ sójú ogun ànábì wọ́n wá pé àwọn ọmọ kéékèèké àtàwọn tálíkà ànábì wọ́n wá ní tọ́ ẹ̀yin ò ní agbára tẹ́fì lójú ogun kò sówó ẹ̀yin sì kéré ẹ ṣàdúrà fáwọn tí wọ́n lọ fa innama tusharun wa turzaqun bi du'afaikum ẹ̀yin tẹ́ ń lọ ẹ ń lọ àwọn tí wọ́n bá yín bẹ lọ́wọ́ ọba tí ẹ fi jẹjà àwọn ọ̀lẹ́ yìí gbogbo ẹni tí ọba ní tẹ́yìn bá fún yóò ṣàdúrà fún yàn àdúrà rẹ̀ ó sì gbà lérí yàn ìbádọ́lá ẹ̀yà rúṣin ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá aláwọ̀ ní falakata hamala akọba ọlọ́wọ́ bá ní ta ní bẹ nínú yín tó fẹ́ pọ́nkè akọba alìjẹ́bẹ̀lì ta kóun náà lọ lè darapọ̀ mọ́ àwọn wòlíì ọlọ́ torí òkè làwọn wòlíì ọlọ́ wa ọlọ́ni ta ló òkè wọ́n máa dìrọ̀ kàmọ̀lẹ̀ akọ̀bà ta ló fẹ́ pọ́n òkè ọ̀nà tẹ́ gbà pọ́n òkè tẹ́ gùn ta fún rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ọlọ́ni fọ́kù rọ́kọ̀bà tẹ́ bá fẹ́ pọ́nkè tẹ́yìn náà fẹ́ darapọ̀ máa wọlé ọlọ́run tí wọ́n bẹ lókè ẹ máa tún kù ẹ máa tún kù ẹrú kú lọ́rùn àwọn èèyàn àwọn ìta àmọ̀ fi yawmi dhi masqaba àbíkẹ́ kan pèpìà oúnjẹ kan oúnjẹ pílẹ̀tì yatiman za makaraba ọmọ òrukàn ni ó tọ́jẹ́ bí yín àwọn miskinan za makaraba àbí tálíkà tọ́jẹ́ pé bí padé bí pé ọ̀fẹ́ lè máa jẹ yẹ̀pẹ̀ ọwọ́ pípẹ́ oúnjẹ kan fún just a meal ọlọ́run ọba ni ọlọ́run ó sì dà á pọ̀ wa o oúnjẹ òfúyẹ́ ọlọ́run ara ayé tàbí lẹ́dẹ̀ yóò kàdébù bí dì ọlọ́run ọba ni bẹ́ẹ̀ bá rí àwọn tí ipe ìjọ alìkìyàmọ̀ òsì wọn kàn ń gbọ́ wọn kàn sọ ni wọn ò gbàpọ̀ wà ọlọ́wọ́n bá ní ẹjì ń júwe wọn fún yín gbọdọ̀ àdìkàlẹ́dì yẹdọ̀ ọ̀húnìyẹtì àwọn náà làwọn tí wọ́n máa ń pọ́ ọmọ orúkàn tì wọ̀lá yahudu alatọ̀ àmìlímísíkì wọn ò sì ní sàkólé kan láti fún àwọn tálíkà wa nítorí pé yín tọ́lọ́wọ́n fi sọ bẹ́ẹ̀ ni wa yóò máa fún yàn lóúnjẹ oúnjẹ èèyàn kan nítorí pé níjọ́ kìámà nínú àwọn tọ́lọ́wọ́ mọ̀ yàn la téèyàn ò fi ní dọ́mọ ná òun náà ní kéèyàn mọ̀ bòyàn ló ń jẹ anabi sallallahu alaihi wasallam ọlọ́run ma salakakum fi sakar àwọn kan sakar wọn ma jóná iná náà gbóná pọ̀ wọn wọnà sakar qalu lamunakum qalu lamunakum mina limusalli wọn wà béèrè pé kí ló dé tẹ́ fi wá jásí náà yìí wọn ni ìgbà wà láyé ẹ̀sùn tí wọ́n fi kàn wá ni pé àìkírun wọn lamunakum nut'imu limiskin Eh, a ṣe lẹ́ni tí bí pa báyìí a ní fún lóúnjẹ títí tí bí fi ẹsẹ̀ a ṣẹ̀ ajẹ́pẹ́ àìfúnyàn lóúnjẹ yóò sọ yẹn dọ́mọ aná ìmọ̀ fúnyàn lóúnjẹ yóò sọ yẹn dọ́mọ àlìjẹ́nà lẹ́yìn náà barakatul fil mal ọlọ́wọ́n bá aláwọ̀ yóò sọ kankan kan dáàbò àwọn aburú lérí aya lérí ọkọ lérí dúkìá lérí iṣẹ́ tí wọ́n ní mọ̀ pé òjò ti rọ̀ tí ilẹ̀ ti fa mu ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa ẹ já ṣe dáadáa ọlọ́wọ́ bá aláà nínú àánú rẹ̀ ọba aláàánú ni kọ́lọ́mọ́sá ìsànú àwa náà pẹ̀lú ìyọ̀dá títí ọlọ́wọ́ bá wa àwọn tí owó wa tó bá wọ zakat ká gbìyànjú zakat nínú owó wa ẹni bá ní one million one hundred eighty three thousand naira lákàntì one million one hundred eighty three thousand naira lákàntì sakati owó ẹ̀ tó ní cash one million one hundred eighty three thousand naira zakati wọ owó rẹ̀ òun ló ṣe déédéé déédéé owó tí sàkà máa ń wọ̀ lásìkò ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. sallam sáwọn pé máa ń lókè máa ń lọlẹ̀ ni iye ẹ̀ ni wọ́n ń ta gold di eighty five gram of gold eighty five gram of gold iye tí wọ́n bá ń ta iye yẹn ni sàkà wọ̀ lọ́dún lọ́dún ni one million one hundred eighty three thousand ni wọ́n ń ta bẹ́ẹ̀ bá ti wá ní owó yìí pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n bá èèyàn dá sí fọ́tì ogójì ìdá kan bẹ́ẹ̀ òun náà ní zakat tó fún tálíkà tóun náà fi yanjú ayé ẹ̀ sórí ọlọ́run tó sọ ọ́ dọ́bọ̀sí dáhùn òun náà lọ́sọ̀ òun náà dàbọ̀sí dà ọlọ́run wá ní ìwọ mú nínú ìtọ́sẹ́kù fún ọ kó fún ọmọ ìyá rẹ̀ wọ́n wá mú ẹyọ kan fún nínú fọ́tì ẹyọ kan péré nínú fọ́tì ẹyọ kan yẹn ni wọ́n ń pè ní twenty nine thousand five hundred seventy five twenty nine thousand five hundred seventy five kọ́dà pọ̀ wọ thousand nínú one million one hundred eighty three thousand ẹ̀dàkùn torí ọlọ́run ọba ẹni bá lówó ńlẹ́ tó wòye tó tó báyìí tí ọba yọ ẹyẹ ọlọ́run ó fi àlùbá síbẹ̀ aláàlọ́sọ ọlọ́run lọ́run ó fi àlùbá síbẹ̀ ẹbí gbà tí òróró bá fọ́ mọ́ lónìí gbogbo mílíọ̀nù tó bá wá ní ọwọ́ gbìyànjú láti ṣe calculation one million one hundred eighty three thousand mélòó lọ́wọ́ àná mílíọ̀nù tó ní tó ti mọ yí ẹ̀ mẹ́wàá ni o mẹ́fà ni o méjì ni o ẹyọ̀kan náà ni o. ọkàn wa yọ twenty nine thousand five hundred and seventy five nínú ẹyọ kọ̀ọ̀kan ọ̀tàn ọmọ̀tàn owó tó fi ṣe owó tó fi ra káàdì ọwọ́ ẹ̀ ọlọ nǹkan ọmọ wa bàjẹ́ ó ní wọ́n ta ọlọ́fà wọn sí ọ ni wọ́n láwọn sí ọ ebi ń pa àwọn èèyàn wọ́n sì ro owó sílé ẹnìkan ń gbé oyè mi láìpẹ́ yìí wípé nínú àwọn olóṣèlú wa tí wọ́n kówó pamọ́ lábùjá mẹ́ẹ̀ àṣírí wa tú wípé wọ́n ń bọ̀ wá wọlé ó sì mọ̀ pé <laughs> n ń bẹ́nu lé ọ̀dọ́ rẹ̀ wọ́n ti wá fún signal pé ọ̀sán ọ̀la ni wọ́n ń bọ̀ òun náà ti mọ̀ pé wọ́n ń bọ̀ wá torí wọ́n ti pè é owó tó wá wà nílé rẹ̀ ọ́ òkè bóòlù òun ṣe o ọ wà lóòlè mú machine tí wọ́n máa fi ń lọ pépà wọ́n wá lọ látàlẹ́ dàárọ̀ ìgbà tó fi di ọwọ́ agogo mẹ́fà àárọ̀ gbogbo ẹ̀ ti dàbí eérú wọn lọ lè dànù káṣí rẹ̀ ń bà tú láyé owó ní kọ́dà kó gbé lọ lọ́gá gọ́ọ̀mẹ̀ntì ọkà jùlẹ̀ mẹ́ kọ́kọ́ kọ́dà kó gbé láàrin ọjà kọ́padà kó lọ ìgbèríko kan àbínú abúlé kan kọ́kà gbé síbẹ̀ fi àwọn èèyàn tó wọn nídìí ò lè jẹ́ kí wọ́n àfikọ́ kan wọ́n ọkàn òṣèlè gba àti kí wàásí ọwọ́ bẹ̀ wọn wá gbà wọn àfọwọ́ wàásí láàyè àfààfà tí wọn bá kàyà sí tó ń gba tiẹ̀ dọ́mọ lọ tí wọn bá gba wọn àfà láàyè ni tí wọn bá wọn sọ̀rọ̀ ọkàn olè bẹ́ẹ̀ ń gbé hundred trillions tí wọn bá bá a sọ̀rọ̀ yóò sì gbé kalẹ̀ láàrin ìṣẹ́jú méjì a ní pé wọn láàní bá àní mú kíní ìwọ sàárè àwọn yọmọ wa gbádùn ẹlẹ́yìn wa àwa láwọn alọ́ lẹ́sẹ̀ àkáǹtì fún owó tá à ń ná lọ́rùn àánú rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń darí wa ọlọ́mọdé àbá fàánù wọn sí wọn lẹ́nu alamasa bá fa anuwa sí wọn lẹ́nu alamasa bá fa anuwa sí wọn lẹ́nu ọlá agbára ọlọ́run ọba ọlá àánú ọlá àwọn tí owó bá wọ sàkáàtì wa kádàkùn kí ayọ̀ ẹni tí ọba yé kó bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn àfa gbogbo owó tí ni ó fún ọ náà ọmọ abẹ́lọ́ nínú àná rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn tó ń gbé àmánà náà fún ọlọ́mọdé adé àmánà o ọlọ́mọdé gbà lẹ́sìn fún àti fún gbogbo àwọn alárìsìkí gbogbo àwọn tálíkà náà tí àwọn náà fẹ́ ṣe báyìí tí o ti ṣe ọlọ́mọṣà sí náà fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹlòmíín ní àníyàn dáadáa àmọ́ kò sí lọ́wọ́ ẹ̀ ọlọ́mọṣà sí náà fẹ́ ní kọ̀ọ̀kan wa abẹ́lọ́n pẹ̀lú agbára rẹ̀ gbogbo ọ̀nà tó ti tì fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọṣà bá wa sí gbogbo èyí tó ti sí ọlọ́mọdé ó ti mọ̀ wá lọ́wọ́ kọlọ́n ṣe àwẹ̀ náà kọlọ́n ìgbà lọ́wọ́ wa orílẹ̀-èdè wa kọlọ́n bá ṣàtúnṣe rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk fastaghfirullaha innahu huwal ghafurur